إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه واله وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى واتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين أرغب الله سبحانه وتعالى أترى أترويك فون وسواجوا ọ̀gá wa nábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibi tí a ti tó ní jẹta inú suratul Baqara aya 186 àbáyà 189 ọlọ́ni yas'alunaka عن ahillah wo jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n máa bi ọ́ léèrè nípa ilé Jésù قل هي مواقيت للناس والحج ìdáhùn tó máa fún wọn ni wípé n tí ń jẹ́ ilé Jésù yìí àsìkò tí a fi ń ma àwọn àkókò fáwọn èèyàn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ àkókò àbó jẹ́ ọ̀nà ìgbàmọ àkókò tá a máa ṣiṣẹ́ hajj. وليس البر بأن تأتوا البيوت من ظهورها kìí ṣe lára ṣe pé bẹ́ẹ̀bà wọnú ilé yìí kẹmà gbẹ̀ ìkúlé wọlé kẹmà gbẹ̀yìn ilé wọlé wọ̀nà kí nílẹ̀ bẹ́ẹ̀ wọ́n rẹ̀ ṣàkọ̀ọ́ ṣùgbọ́n ìwọ̀n tí ń jẹ́ṣẹ́ rí rẹ̀ tó bá bẹ̀rù ọlọ́run wàtún olóòjẹ́ mi abẹ̀wádìíha bẹ́ẹ̀ bá fẹ́ wọnú lé ní ẹgbójú lé wọlé ẹgbẹ̀nu ọ̀nà wọlé wattaqullaha la'allakum tuflihun ẹ sì páyà ọlọ́run kẹrì bá jẹ́ ní ọ̀la ìtumọ̀ ayẹyẹ rèé nínú Suratul Baqara àyà 189 olúwa wá ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn yóò mọ̀ fẹ́ bí ó léèrè nípa tí ń jẹ́ al-ahilla ó jẹ́ gbólóhùn kan nínú èdè Lárúbáwá tí wọ́n ń lò fún ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn hilal ìlàlù ni tí ń jẹ́ ìlétésù yorùbá ń pè ìlétésù ní ìlétésù torí lílé tó sùn sẹ́ lété tó ṣe pé níjọ àkọ́kọ́ tó bá kọ́ lónìí sọ́jọ́ kejì kó tó gbà pé yóò máa dàgbà téèna ni ó máa ṣe lójú sánà a lójú sánà padà. ìjọ fi ń pe ìlétésù ní ìlétésù nìyẹn òun ní mọ̀ pé lóṣù ìgbà tọ́jọ́ bá wá ń gorí ọjọ́ lára ìlétésù lójú sánà yóò máa di táwọn ń pè ní oṣù títí tó sùn fi wá lọ tí ìlétésù oṣù yóò fi wá wọlé ìbéèrè tí àwọn ọmọ mi òjíṣẹ́ ńlá léèrè ni wípé kí lè rògbà Allah subhanahu wa ta'ala lórí ẹ̀dá tí ń sẹ́mà tí ń jẹ́ ìyẹ́ tí sùn yìí tí ń bẹ ní sẹ́mà ló dáwọn kò sì fárí lásán ó dáwọn fún àwọn ẹ̀bí kan síbi kejì èyí tó ṣàlàyé rẹ̀ ń bẹ fún wánú rẹ̀ èyí tó sì sí pé Allah ló tó rọ̀ mọ́ dídá àwọn kan wọn nì àwọn tó sì gbọ́dọ̀ wọn fìmọ̀ rẹ̀ pamọ́ sọ́dọ̀ ara rẹ̀ náà ń bẹ. ما خلقنا السماء والأرض وما بينهما وما بينهما باطلا Olúwa wá ní gbogbo tí ń bẹ nú sánmà àti tí ń bẹ lórí ilẹ̀ àti àwọn ẹ̀dá tí ń sẹ̀mí láàrin sánmà àti ilẹ̀ àwọn ọlọ́run àdá wọn fún bàjẹ́ lásán àdá wọn fèrè lásán

فويل للذين كفروا من النار bẹ́ẹ̀ sì ni ìyà ẹlẹ́ta ẹlórí gbé ọlọ́run yóò mẹ́rin jẹ́ta àwọn kìfèrí nínú náà mi ní òdodo gbogbo tí bá ń lọ tí ń ó máa ń wòye sí nkẹyìn kàndá ìdí títorí ti ìyẹ́ mi kí mọ̀ mi ma ti ìdébẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ò dá bẹ́ẹ̀ náà ni ilé jésù yìí ó mọ̀ wá bí wà nábì léèrè ó mọ̀ bí wà nábì léèrè ó bí wà nábì léèrè nípa àwọn kẹta tí bá rú wọn lójú eléyìí fẹ́ tó ọ̀nà bẹ́ẹ̀ ní tó bẹ́ẹ̀ ní Muhammadu àwọn èèyàn báyìí báyìí ń bọ̀ wá sí ìbéèrè nípa nǹkan báyìí báyìí lọ́wọ́ rẹ tí ò yé wọn ọlọ́run sàlàyé rẹ̀ tó ti ṣe ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bó bá ti ń dé ìsì tí ń bẹ nílẹ̀ ọ̀rẹ́dì anábì ó sì máa ṣàlàyé rẹ̀ fún wa tẹ́lẹ̀ náà túmọ̀ sí wípé òjíṣẹ́ ọlọ́run alẹ́ sàlátù sàlá kò ní ìmọ̀ àmà yìí kó lórí gbogbo nǹkan èyí tọ́lọ́ ọba bọ̀ mọ̀ náà ló máa so ìbéèrè tó fẹ́ wá bí léèrè yìí nípa nǹkan yẹn bọ́lá wọn bọ̀ bá ti síwájú ṣàlàyé rẹ̀ fún káwọn tó ń tó dé kò lè rí èsì kan tí ó fún wa. لأنه خلق وليس خالقا لأنه خلق وليس بخالق تريد يدانا لنبي صلى الله عليه وسلم كيس الددا أنت بس الددا تيسي أشدا ددا نكيما رمانيوان kò lè ní màmá yìí kó lórí gbogbo nǹkan tẹ́lẹ̀ náà tí ó yé mi àti wọ́ta jẹ́ mùsùlùmí ìjọ bá wọ́n ká bá ń pàtó wọn pé àyàbí ló nímọ̀ gbogbo ayé àtọ̀run ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ ní o ànábì ò nímọ̀ ayé kò nímọ̀ ọ̀run o èyí tọ́lọ̀ bá bọ̀ mú mọ̀ ń nítorí rẹ̀ lọ́sẹ̀ nìkan náà ló mà قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم ìwà nábì kéde sáwọn èèyàn wípé ìdójíṣẹ́ tó dójíṣẹ́ fọ́lọ́run ọkọ́ lẹni àkọ́kọ́ àwọn kan ti jẹ́ òjíṣẹ́ kárin kó tó wálé ayé kúlmá kún tùbí rẹ̀ àmì nà rọ́sọ̀lẹ̀ kìí ṣe mi ní nǹkan jẹ́ ni tí ó kọ pilẹ̀ tí ń jẹ́ òjíṣẹ́ náà lórí ilẹ̀ láyé àwọn kan ti jẹ́ òjíṣẹ́ ṣáájú mi tí wọ́n ti lólé ayé yìí tí wọ́n kìlọ̀ ọ̀rọ̀ lọ fáwọn èèyàn táwọn náà sì láwọn èèyàn tí wọ́n gbọ́ tí wọ́n tí wọ́n sì láwọn èèyàn tí wọ́n takò wọn wàmà ẹ́dìrí ma yóò fọ̀ àìlúbí wọn làbíkù sì jọ ń hàn sáwọn èèyàn wípé in tọ́nà ó fi ní ṣe àti tí ó fẹ̀yìn náà ṣe kò mọ̀ yé mi in tọ́nà ó fi ní ṣe àti tí ó fẹ̀yìn náà ṣe kò mọ̀ yé mi in àtẹ́lẹ̀ ìlà mà yóò ha ìláyì mi ò já sí pé ń tẹ̀lé nǹkan tayọ tí wọ́n bá ránṣẹ́ rẹ̀ sí mi látòkè sánmà wàmà ana ìlà nàfíà ọ̀rọ̀ mòbìrì èmi ò jámọ̀ kẹ̀kẹ́ bí kò sí wípé mo jẹ́ olùkìlọ̀ tó fojú hàn yas'alunaka 'anil ahilla ìbéèrè yìí náà làwa iná ọmọ ìbíra wa lérè lẹ́nì pàápàá jùlọ láwa mùsùlùmí àsìkò yìí tọrọ oṣù ojú dàrú mọ́ lọ́wọ́ púpọ̀ tọrọ oṣù ojú òye tó nǹkan àní máa ń pa rẹ̀ àlóyè ń pa rẹ̀ oṣù àgbélẹ̀rọ àwọn amúnisìn àwọn akónilẹ́rú àwọn èèbó òun náà ní oṣù tí gbogbo kó wá mà lẹ́nì tí àwọn oṣù yẹn oṣù nípa wọn tó fẹ́ kó nú ẹ̀sìn àbí nú àlámà rí ẹ̀sìn wa èyí tí yóò kópa tó tóbi jùlọ ni oṣù létèso ojú ọ̀run tí ń jẹ́ oṣù O ó wá ṣe déédéé wa lẹ́nu mùsùlùmí ká fi mọ rírì oṣù yìí káwọn náà gbéra wa sípò àwọn tí lọ́n bá nàbí ìjọ kìíní àná sallallahu alaihi wasallam tí wọ́n mọ bí léèrè nípa àǹfààní oṣù yìí gan kí ni túmọ̀ rẹ̀ ọlọ́run ní qul hiya mawaqitu linnasi walhajj ìwà náà Muhammad sallallahu alaihi wasallam jórí wọn wípé nínú àánú ọlọ́run àtìkẹ́ ọlọ́run fáwọn èèyàn òun ni bọ́lá ọba ṣe ń ṣètò ìlétèsí lójú sánà tó já sí wípé níjọ́ àkọ́kọ́ tí ò bá kọ lọ yóò lẹ bá ti sọ síwájú tẹ́ẹ́rẹ́ ni ó ṣe àbòsí pé ní tínrín àmọ́ kòkò ń tẹ́ẹ́rẹ́ fẹ́ jọba jùlọ ní èdè Yorùbá kódà ní tí ò bá lákìyèsí gan kò ní rí tolúbà rí láàrin ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú méje ẹ̀ ní padà rí máa ẹ̀kọ́ kan nìyẹn nípa mímọ̀ tí ń jẹ́ ìlétẹ́sì lójú sánmà níjọ́ àkọ́kọ́ rẹ̀ tí ó bá kọ́yọ ó nídìí àkíyèsí púpọ̀ fáwọn olùmọ̀ láti mọ̀ láti rí tó àkọ́kọ́ ni torí kí kékeré rẹ̀ lójú sánmà yóò kéré jọjọ ẹni tí ò bá ti sábà yìí máa yóò máa wá bẹ̀rẹ̀ sí ń gbèrú yóò máa dàgbà sókè yóò máa dàgbà sókè títí tí ó fi dé ìdajì gbà tó bá dé ìdajì nì ó kúgbà rẹ̀ nu kí láti pè rí ó kúgbà rẹ̀ nu òní wọ́n pè ní Laylatul Badr ìjọ tíntìn lóṣù bá dá méjì fọ́dọ̀ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam

nígbà tó sojú ọrùn bẹ́ẹ̀ ó di mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún bọ́lọ̀ bá fún lálàáfíà ara rẹ̀ bẹ́ẹ̀ gbàwẹ̀ fọ́lọ́hun fàtọ́gbò àìn wàtàkọ́rùbàn ìlà rọ́bìk ó máa jẹ́ iṣẹ́ ìlé ó sì máa jẹ́ tó fi ń súnmọ́ olúwa wa tó dáa onílàádá púpọ̀ torípò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam a máa sábà gbà lẹ́yìn ọjọ́ kẹẹ̀ẹ́dógún yìí ẹ̀rí pé yóò mọ̀ wá dínkù yóò máa padà sí kòpìlẹ̀ rẹ̀ kò ní mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ mà tó bá ti ń di ọjọ́ kẹrìndínlógún ọjọ́ kẹtàdínlógún ọjọ́ kejìdínlógún ọjọ́ kọkàndínlógún ogúnjọ́ títí mọ́kàndínlọ́gbọ̀n ló padà jẹ́ ní ọgbọ̀n ọjọ́ ló sì padà jẹ́ ní àdínkù mọ̀ wá bá káwọn èèyàn mọ ilé yìí torí pé láàárọ̀ ẹ̀sìn wọn ni káwọn èèyàn gbọ́ ilé yìí torí pé lára tí wọ́n fi ń sin ọlọ́run ọba tọ́lọ́ sì fi wọ́n léèrè lé lórí lójú alùkìyàmẹ̀ bí kọ́ ìdá àwọn afá tí wọ́n ní ma la yatimul wajibu illa bihi fahuwa wajib gbogbo ohun tó islam bá pè ní ọ̀ràn àyàn kẹ́ẹ̀ṣe nínú ẹ̀sìn ọ̀ràn àyàn yìí wá lọ́mọ nǹkan kan tẹ́ẹ̀fì rí nǹkan ṣe tẹ́ẹ̀fì rọrùn yìí ṣe èyí tí ọ̀ràn àyàn ń lọ́mọ nù òun náà ti di ó ti dọ̀ràn àyàn wọ́n ní wọ́n lọ rí lápòjúwò ẹbọ sì ní ká lórí gbé àtọ́fẹ́ nínú ṣìdá kí ló ṣẹlẹ̀ kò sì dùn ní mọ́bí tayé ọjọ́ òun tàbí ìkan lòun lọ́dọ̀ wa ló sílé yìí nìsín tó wá kẹsẹ̀ sí inú lápò ọkọ̀ onígbọ́n wọn ti rí nígbà kan ìgbà kan nu òun ti rìn mọ́ tí ìbá ṣe pé gángan bá ń ṣe èèyàn Ìlọrin sósù ló ń fẹsẹ̀ rìn so ìwà wọn mọ́tọ̀ ti di kí ni ó ti dọ̀nà yà so ọ̀rọ̀ yẹn tó lè wá fojú tó lọ́rin yẹn ò lè di ṣíṣe lẹ́yìn ọ̀rọ̀ yẹn kó orí ọ̀rọ̀ yẹn ti ìwọ kọlù bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ oṣù yìí bàbá gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ oṣù yìí nínú ṣẹ̀ríà Islam gbogbo ohun tí Islam so mọ́ ọ̀rọ̀ oṣù tó jọ́ràn yẹn yìí a lè rí ṣe tá a bá rí ọ̀rọ̀ oṣù yìí yẹn jù ló fi jẹ́ kókó kárí àwọn ìgbìmọ̀ kárí àwọn olóyè afọ olùmọ̀ tí ó mọ̀ fojú tó jíjọ́rò sù wíwá nínú ṣẹ̀ríà Islam Ramadan ń bọ̀ ní àbíkò wà iṣẹ́ hajj ń bọ̀ ní àbíkò chíde gbogbo oṣù kọ̀ọ̀kan nínú oṣù ojú ọ̀run yìí a rí àwọn mùsùlùmí tí ó máa fojú tó láwùjọ àwọn mùsùlùmí tá a bá rí tí wọ́n fojú tó eléyìí tó wá di pé gbogbo mùsùlùmí náà oríṣẹ́ ìjọsìn wọn ṣe bọ́lọ̀ ọba ti pa wọ́n láṣẹ rẹ̀ sọ́rọ̀ kulluhum athimin gbogbo wọn ti di ẹlẹ́ṣẹ̀ àmọ́ tá bá ti lè rí àwọn èèyàn kan bóyá kọmitì kan ni àbí fọ́rùmù kan ni tí wọ́n ń gbìyànjú láti ṣe eléyìí fún wa ó ti di fọ́rù kíní fọ́rù kìfàyàtì ó ti di ọ̀ràn tó já pé idha qama bihi al-ba'du saqata àmọ́ tó bá sì pé gbogbo wa làbálákà kún rẹ̀ tákà wá ń sí bálúbalú gbogbo wa ládàájú àtẹ̀lẹ́ṣẹ̀ wájú ọlọ́run ó di ọ̀nà yẹn fún wọn mùsùlùmí bí àwọn ka ti péjọ ń jọ́kì náà tí wọ́n lọ bí ànábì léèrè yìí káwa náà gbìyànjú ká àwọn káwa máa nínú àǹfààní tó wà lórí ẹ̀ náà ní pé gbogbo àwọn àríyànjiyàn tí máa gbogbo àwọn àìgbọ́ra ẹni tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ tí rọ̀mùdọ́nù bá ń bọ̀ yìí gbogbo tó bá ti pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló bá ní àkàkùn ọ̀rọ̀ oṣoojú ọ̀run níwọ̀n bá ní àwọn tìlàfáàtì yẹn ó mà àwọn controversies yẹn níwọ̀n ni ní ó mà torí pé ó hàn sí wọ ó hàn sí mi ó hàn sẹ́ni jọun a mẹ́wàá lọ ìsìn yẹn sì fẹ́yàn bíi mẹ́fà bíi márùn-ún wa sẹ́mu pé kò sí kò sáruwo máa àmọ́gbà tó bá ṣe pé lápòjúwe mùsùlùmí ń lọ bí 200 níletò kan bóyá láti ilé èèyàn kan báyìí tó hàn sí inú wọn nípa ọ̀rọ̀ ṣùdé sẹ́rí pé gbogbo gbọ́mísẹ̀ omi ò tó ọ̀lára ó bá ti wá àwọn àti bẹ̀rẹ̀ sí wa látàná yìí kò ní yé mọ̀mọ́ ṣẹlẹ̀ láwùjọ àwọn mùsùlùmí tí ó sì yẹ kó máa rí bẹ́ẹ̀ àǹfààní àkọ́kọ́ nìyẹn àǹfààní kejì ni wípé nǹkan àlàáyádà àwọn obìnrin ó so ojú ọ̀run ṣèdá ìsìlámù so mọ́ inna lillahi wa inna ilayhi raji'un kìí ṣe january february february lọ rí kìí ṣe march kìí ṣe april ìtí islam so nǹkan àlàádà obìnrin mọ́ nínú ṣẹlẹ̀ islam oṣù ìjírá ni ẹ̀yà ní 12 oṣù tó kọjá lòun 12 oṣù tó kọjá látòjúwèé lé jọjọ́ kẹfà oṣù ojú ọ̀nà tí a bá ń ka oṣù tayé Gregorian calendar tá a bá ń kà kò yẹ kó ṣe kó ló máa ń jẹ́ ìpìlẹ̀ fáwọn nǹkan tí Islam ṣe ní ẹ̀sìn fún wa oṣù ojú ọ̀run yẹn ló yẹ kó jẹ́ ìpìlẹ̀ ká gbọ́dọ̀ sọ ojú ọ̀run yẹn yé láti máa darí ọ̀rọ̀ ẹ̀sìn wa ká gbọ́ yé láti fi máa ṣe àwọn iṣẹ́ ìjọsìn tí Olúwa wa subhanahu wa ta'ala pa wá láṣẹ tó ní àṣẹ tọ́ alhamdulillah èní ní 12th of Ramadan ọjọ́ kejìlá lóṣù Ramadan tí ṣe déédé ọjọ́ kẹjìdínlógún oṣù karùn-ún lóṣù talákọ̀wé àbí tèèbò kò sáburú àmọ́ kó ṣe pé oṣù tèèbò àbí tí èyí tí wọ́n fi òǹkà tòrùn kà tó wọn máa dín àyè ní ògbà wá ní ìka òǹkà pẹ̀lú oòrùn a máa dín sí ti ti ń jẹ́ tòṣùpá tòṣùpá ní ṣẹ̀dá ìsìláàmù rẹkọmẹ́ndì fún akáàbí ka òǹkà tòrùn a máa dín tòrùn làwọn èèwọ̀ ń lò so níwọ̀nba ìdínkù ti tòrùn yẹn tó bá sí kó ńlá bá ń lò tá a fi ń sọ̀rọ̀ sí wa níwọ̀nba rẹ̀ náà ni ayé ọmọ ń wọ iṣẹ́ ìjọsìn wa ayé ọmọ ń wọ̀ ọ́ oṣù ìjírà wo ló jẹ́ thirty one oṣù ìjírà wo ló jẹ́ twenty eight gbogbo àdéhùn twenty eight twenty nine ni ibìkan yóò mọ̀ nítumọ̀ náà ká má sọ ìpìlẹ̀ àwọn oṣù yẹn tó ṣe wípé àwọn olùmọ̀ wọ́n jẹ́ oyè ọ̀nà àwọn missionaries wọn lóríṣiríṣi pé láti January sí seven December yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn oṣù wọn yẹn ó kọ àwọn òṣàkánni lọ́dọ̀ wọn wọ́n fi mọ́tàláìsì orúkọ àwọn òsànyẹ́ ní shekhlit hamlet richard edakun wọ́n fi sọ orúkọ àwọn òsànyẹ́ kókò sàyẹ́ mọ́lẹ̀kú january february augustus august gbogbo àwọn oṣù wọn yẹn orúkọ àwọn àsìnà àwáyé òsì lọ́dọ̀ wọn mọ́wọ́n gbélé wa lọ́wọ́ àwọn náà àgbẹ̀ mùsùlùmí ayé òde òní wọ́n lé lẹ̀ mú kó ni wọ́n ní má ṣe lé lẹ̀ mú kó sọ̀rọ̀ pé tó wáyé bẹ́ẹ̀ náà lèèyàn ń sóògùn ní náà yóò fẹ́ sọ́ọ̀tì níwọ̀nba tí má ṣe lé lẹ̀ náà sì kó owó wọ́n sì kó ibà yẹn náà ni wọ́n náà sì sanwó rẹ̀ náà bẹ́ẹ̀ oníbẹ̀ẹ́ ni lọ́wọ́ pé wọ́n fẹ̀ sọ́wọ́n yìí pé làákàyè ni o kò mú tó dáadáa nípa sẹ́wù yẹn tó wọn ilé lẹ́kẹ̀ẹ́ náà kò bó lẹ kó nínú tó ń gbà. bákan náà nínú àwọn iṣẹ́ ìjọsìn wa tó rọ̀ mọ́ oṣù ojú ọ̀run yìí òun náà ní ṣe hajj ṣíṣe òun náà Allah subhanahu wa ta'ala sí kó papọ̀ qul hiya mawaqitu lin-nasi wal-hajj ọlọ́run tún sàdáyẹn rí iṣẹ́ hajj lọ́tọ̀ tìtorí pé àsìkò tí a fi ṣiṣẹ́ hajj ó pọ̀ a padà tún débẹ̀ náà alhajj ashhur ma'lumat faman farada fina alhajj fala rafatha wala fusuqa wala jidala fil hajj ọlọ́run ní àwọn oṣù tẹ́lẹ̀ ṣiṣẹ́ hajj àwọn oṣù kan tá a ti mọ̀ ní àwọn bá sì ka iṣẹ́ oṣù ayé ṣíṣe láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ zolokeda zolhajja muharram oṣù mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló kó sẹ́ hajj ṣíṣe sínú bá a bá mọ̀ nípa nǹkan sojú ọ̀run bó la ṣe ṣe àfi ká mọ̀ hajj yóò máa bẹ̀rẹ̀ láti zolokeda títí tẹ́bi wọ́n zolhajj ọdún hajjá òun náà ní tẹ́yìn bá ń bẹ ní maka tí ṣàwálè bá ti fi lé lọ lóṣù tó tẹ̀lé oṣù tá a fi gbà wẹ̀ oṣù tá a ṣe ìtúnú àwẹ̀ nù tó bá fi lé lọ oṣù tó lè pé ìdá tó tẹ̀lé oṣù tí a fi ṣe ìtúnú àwẹ̀ bẹ́yẹn bá ń bẹ ní maka èyàn ti máa rí òye wípé ṣe hajj ti bẹ̀rẹ̀ tó ti máa rí àwọn àlejò láti lu àwọn àwọn countries míì tí wọ́n sọ ọmọ onílù tí wọ́n ti máa wọlé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ látọjú ayé àwọn sọ̀hábà náà bó ṣe rí nìyẹn láti inú oṣù kọkànlá oṣù ojú ọ̀run làmì ó ti máa gbéra sí ṣiṣẹ́ hajj fún ti bẹ̀rẹ̀ rẹ̀ ìpalẹ̀mọ́ fún ìlànìyàn fún ìjáde fún títí tí ìṣòlò hajj ayé mú fi wá wọlé nígbà ìbá lójú àkọ́kọ́ nù hajj ẹni o ti di ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ kẹrin ọjọ́ karùn-ún sí hajj bẹ̀rẹ̀ ẹni tẹ́lẹ̀ yóò bá yé nípa ojú ọ̀rọ̀ bóòlù sọ fẹ́ mà ẹ̀kọ́ ńláńlá oní ọlọ́run bá kílè náà sì máa jẹ́ ìtanilólogó fọ́pọ̀lọpọ̀ àwọn ilé kéwú àti fọ́pọ̀lọpọ̀ àwọn Islamic schools ó bu ìkún wa ó sì jẹ wà fún wa káwọn ọmọ wa táwọn kọ́ láwọn iléèwé tí wọ́n jẹ́ iléèwé mùsùlùmí àti láwọn ilé kí ó tí wọ́n ti ń gbàmọ̀ ẹ̀sìn bá a bá ṣe ń kọ oṣù ojú ọ̀run àbí bá a bá ṣe ń kọ oṣù táǹkọ déètì oṣù àwọn èbó kí ti ìjírá náà kó wá pẹ̀lú rẹ̀ torí pé àwọn wípé western country láwa bẹ́ẹ̀ ni àtìlẹ̀ lárúbáwá ṣùgbọ́n mọ̀ lárúbáwá pàtó bí islam wá lẹ́sìn so àwọn onílé kan ṣe pẹ̀lú lárúbáwá èyí tá nìkan ṣe pẹ̀lú o lè sin wa àwọn onílé kan ṣe pẹ̀lú lárúbáwá wa torí àwọn tí bá jẹ́ mùsùlùmí wà kò sáà àjọjẹ́ àwọn ọmọ ẹ̀dá ìrìnà kò yíwa báyìí so àwa nìkẹ́kẹ́ ń ṣe pẹ̀lú ẹ̀sìn wa a nìkan ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn wa a nìkan ṣe pẹ̀lú àwọn iṣẹ́ ìjọsìn àwọn ìdájọ́ àárà àátà gbogbo àwọn kan wọ̀nyí tí ìsìláàmù wa gbé wá ká gbìyànjú ká mọ tí ló sojú ọ̀rọ̀ kí jẹ́ ti yíra a bá sì gbìyànjú rẹ̀ tá a bá lẹ̀ ń pọ́ bẹ́ẹ̀ ó rí nígbà tí academic session tó bá kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtumọ̀ sórí lápòjúwe ọ̀la 29 àbí ọ̀dìdí ń bẹ 38 lọ́túnla tó yìí náà tún bẹ̀rù sọ̀lìdé wọnú class ọ̀túnla yóò mọ àwọn ọmọdé mélòó ọmọdé mẹ́rìnlá 14 class down 114 139 ah ó sì rà gbèsè lẹ́gbẹ̀ẹ́ báyìí thirty eight may two thousand and eighteen torí báwọn ọmọ ẹ̀kọ́ mọ̀ owó wípé irú àràwọ̀ tó ní Mr. Lukman ń dá lójú bọ́ọ̀lù wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ bá ló táàmù yìí kọjá tẹ́ wọlé ní September tó tún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìbéèrè mo wá wáyé yes àlónẹ́ka mo wá wáyé yes àlónẹ́ka ilà hílà ọ̀gá ìwòtún lélẹ́yìí ẹ̀ tí ò ní mú ìwò lélẹ́yìí ẹ̀ tí ó ní àfá ìwòlélé ma wá yẹn nàá rẹ̀ ẹ̀kọ́ tí yé wọn nìyẹn àwùjọ wọ́n sì máa change alhamdulillah ní tí ò tí ìpẹ́jọjọ́ yìí àti nílé àwọn mùsùlùmí tí wọ́n bá mọ́jọ́ ìyàwó sójú ọ̀nà wọ́n ó fi jíra jù síwájú wọ́n wà fèrè górí àtẹ̀lé kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ tí ó já sí pé àgbọ́yé ẹ̀ náà ètì bẹ̀rẹ̀ ń dọ́dọ̀ àwọn ènìyàn kọ́lọ̀n jẹ́ kí àgbóyé náà máa tẹ̀síwájú وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون ọlọ́ni kìí ṣe ṣẹ́ẹ̀rẹ́ بأن تأتوا البيوت من ظهورها ẹ dákun ọlọ́run ní já jẹ́ ọ̀daràn kò sí gbogbo létà máa ń sábà kọ́ láwùjọ ìrọmọ ẹ̀dá yìí tí ò ní lójú ilé tí ò sì ní ẹ̀yìn ilé nígbà bá ilé jáde lọ kan tó sì máa darí wọ́n ní àwọn alárúbáwá ṣáájú-ṣáájú tó máa hajj kó wá náà wọ́n mọ̀ láwọn ará ilé pé wọ́n lọ ṣiṣẹ́ hajj a bá ti parí sí hajj wọn tó wọ́n bá ń bọ̀ wá ẹ̀yìnkúlélé wọ́n gbà wọlé wọ́n wá gbà wọ́n mẹ́sìn lọ́nà wọ́n gbà pé kí àwọn fi ń sin lọ́nà ó yá káàdì nídìí wípé wọ́n wò pé àdéṣọ́lá onígbé ba ń lọ eid ojú ọ̀nà tá a bá gbà lọ eid ibi ń da ìdíjà sí ojú ọ̀nà míì lágbà wá ṣùgbọ́n ànábì ò sọ wípé ẹ̀yin lé ní ẹgbà wọlé padà bẹ́ẹ̀ bá lọ eid ojú ọ̀nà tó lọ eid ló pè àwọn bẹ ní alọ eid ọlẹ́ ìgbà yẹn jẹ ìgbà tá a fẹ́ máa wá darí agba ọ̀nà títí náà bó ṣe wá awa padà àwa lọ wọlé láti bí ilé òkè ọwọ́n gbájú àmọ́ kèsí bàtà tó padà fẹ́ wọlé àwọn ọmọ bẹ́ẹ̀ kò lè wọlé ojú ọ̀nà tá a gbà lọ kọ́ la padà ní súnà nẹ́bí nìyẹn níbi ẹ̀rọ éèkì méjì kìkì wọn pẹ̀lú tí wọ́n bá ilé hajj tọ́ba parí iṣẹ́ hajj tí wọ́n bá wọlé padà ẹ̀kúlélé wọn gbà wọlé ọlọ́wà ní wà lẹ́yìn ìsàlẹ̀bẹ̀rù kìí ṣe iṣẹ́ rí ẹ mọ́ òpin lára àjọsìn ni ẹ lè ní ládàkàlẹ̀ lórí torí pé Allahu Akbar gbogbo bá ti fẹ́ ṣe ẹ̀sìn táàbù tí pàdé ọlọ́run ti ṣàlàyé rẹ̀ fún wa ó ṣe kalẹ̀ fún wa nínú Qur'an ó sì ní kó iṣẹ́ náà ṣe kalẹ̀ fún wa ní súnà rẹ̀ sallallahu alaihi wa sallam gbogbo tí ò bá jẹ́sìn nínú Qur'an tí ò jẹ́sìn nínú súnà nábì tí àwọn aṣíwájú wa tí wọ́n ti lọ nínú àwọn sàhábà àwọn àtàrí ohun tí wọ́n fi sin lọ́hùn tálíkì àmì ilé kò lè jẹ́ ẹ̀sìn iwájú ọlọ́run وليس البر بأن تأتوا البيوت من ظهورها eléyìí náà kó máa jẹ́kọ̀ọ́ fún wọn tó gbá ìlànà kan mú nínú ẹ̀sìn Islam la dalila alayhi la fil kitabi wala fi sunnati sahiha láwọn nǹkan tó ń ṣe nínú ẹ̀sìn tó lè rí tọ́ka sí nínú Qur'an o lè rí ìtọ́ka fún nínú súnà ní Muhammad sallallahu alayhi wa sallam tó lálàáfíà tó sì lè tọ́ka wípé Abubakar Umar Usman Ali Abu Hurairah Abdullah ibn Abbas yàwó Aisha táwọn yàwó àdáni tó kú wọn fi sin lọ́run kó máa rò pé wà á fi sin lọ́run lẹ́yìn wọn ọlọ́run sì gbà kálílà ọlọ́run nígbà ìbá ìdásí kò ń bá kan ṣe ni ọlọ́run nígbà ìbá àjásí kò ń fífẹ́ ẹnu ṣe ni ọlọ́run nígbà à ń bọ̀ wá bí ìdájọ́ kìíní kejì ẹni ń fàyìmọ̀ kan sin lọ́run àtẹni fi fi ìfẹ́ ẹnu sin lọ́run à ń bọ̀ wá bí ọ̀rọ̀ wọn. wà lẹ́yìn ìsàlẹ̀ tó gbòbí àìta tùgbùlù tẹ̀mí gbogbo rẹ̀ ha. gbogbo àwọn ibi tí ẹ̀ máa ń lọ lọ́dọọdún ni tí ó máa jọ bí ìgbà fẹ́yìn náà lójúbọ tí wọ́n kò ń sẹ́yìn

náà tó máa forí kà ọlọ́pàá onígbà wọn rẹ wọn ò lẹ́yìn lórí. tọ́wọ́ pa Hussein sí kúrbàdà tí wọ́n á sọ ìpẹ́ àyè tí wọ́n pa sí di àyè ọ̀wọ́ wájú ọlọ́run kò sọ́dọ̀ àyè ọ̀wọ́ àyè ọ̀wọ́ wájú ọlọ́run mẹ́ta náà ni òkú mẹ́rin Mákà wàmán dàkọ́lá bú kánà àmìnà categorically Quran state yẹ kò sí pé à ń lọ lọ́rùn ẹ̀sọ́rọ̀ àdìrí sọ̀rí wà bá dìsí dàrí wà mẹ́ńdà fọ́láhù tó wọnú gbòòrò mọ́kà yìí náà kò dẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ayé ọwọ́ ni. ìlú Madina òjíṣẹ́ ọlọ́wà lè sọ láti wọ̀sẹ̀lá ó nígbà tí àtibọ̀ ọ̀tá ayé bá dé àwọn kẹfẹ́ ìgbà ó padà wó kàgbà ìlú kan ṣoṣo tí ó wá sí kí ọ̀ tí wọn ò ní lè ní kankan ṣe pẹ̀lú rẹ̀ òun náà ní gbòòrò ó ní alimasiṣu Dajjal the first Messiah gbogbo ní ó máa wọ̀ kò ní rí Madina wọ̀ ó ní gbogbo àwọn àjàkálẹ̀ àrùn tí ó máa dààmú àwọn èèyàn lágbàáyé kódà yóò dààmú wọn délùú Mẹ́kà àmúkò ní ọ̀gbọ̀n Madina arábìnrin ṣàlàyé ìran àwọn mọ̀lẹ́kà tọ́lọ́ bọ́ kó sọ́dọ̀ Madina tí àwọn nǹkan wọn yóò fi ní ọ̀gbọ̀n Madina ó di kejì ilé ọlọ́wà bọ̀ tí ń bẹ́ gbòòrò makdis ní Jerusalem fúdi kẹta torí pé ààyè orísun àwọn ànábì ọlọ́wà bá kò sí ànábì ọlọ́wà bá kan tí ò ṣe ìjọsìn láyé yẹn subhanalladhi asra bi 'abdihi ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله أنا بدنا لوبي بس يجوز ọ̀pọ̀lọpọ̀ àwọn àdáyé ọlọ́run bẹ̀rẹ̀ wọn sí lẹ́yìn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí kẹrin o ìlú àwọn ẹni ọlọ́run nígbà tí ẹni ọlọ́run kọ́kọ́ fẹ́ wọnú ìlú ibi ló tẹ̀lú sí ẹ máa kára gbolẹ̀ ẹ máa sọ̀rọ̀ tẹ́ fẹ́ níbẹ̀ ẹ̀sìn náà fi làbá yìí bẹ̀ ẹ yíyù náà yíyù yíyù dé wọn náà ti mọ gbọ́ àwọn àyè mú ni mo fẹ́ lọ sakú sí kú àwọn ìlú míì náà tí wọ́n náà mọ̀ àwọn òní àwọn àyè wọ̀nyí àwọn ẹni ọlọ́run wọ́n jòkó tí wọ́n lè ṣiṣẹ́ lè sínú tẹ́tẹ́ ìdẹni ọlọ́run tí olúwa ṣòro débi wípé kí n gbọ́ èèyàn kan ní pálọ̀ ó jẹ́ni ọlọ́run kí wá sọ pálọ̀ ní mọ́ṣáláṣí ní 2012 ìkànnà àwọn journalist ní Nàìjíríà bá lọ sí mọ̀lúkì alhaji bayan niyas ní senegal ẹgbẹ́ bí journalist yóò broadcast yóò transmit pẹ̀lú òsì àbọ̀dárí dé ìrìnàjò tiẹ̀ ló bá lọ fújáde ní ẹ̀rọ àti ó wá ìyá náà pálọ̀ alhaji bayan niyas ẹgbẹ́ tó bá ti lọ mọ́kà ilẹ̀ áfíríkà àti láwọn olókè ní iṣẹ́ continent aláàjì là ń pè tó jẹ́ fi aláàjì kan nínú tó bá ya fọ́tò rẹ̀ ya fọ́tò nínú yàrá rẹ̀ kí ní mosquito net náà tí wọ́n ta sínú yàrá òun ya rẹ̀ tó bá ó máa rán comment ó ní who Senegal and refuses to visit this very sacred place It's like somebody who visits Mecca and refuses to visit Medina. Àwọn sáàpù dájọ́ òṣìṣẹ́ pọ̀lẹ́tì tí wọ́n kà nínú pépà àárọ̀ ọjọ́ yìí lọ́ba pé wọ́n ní chief náà ah what is this? We need a commentary on it. Mo ní kí ni? Láwọn tí ò yé gẹ́gẹ́ bí o ní kí o kí ni yẹn ó lù ó sàn ọ̀dẹ́tì yẹn pé àyè ń pánọ̀ bàbá yìí o ẹni bá lọ sí kọ́ńtì yìí tí bàbá yìí ti lò sẹ̀mí tí ò bá dénú pálọ̀ bàbá yìí ó dàbẹ̀ tó lọ ṣiṣẹ́ hajj tí ò dé gbòòrò mọ̀jìnà. sọ̀tẹ̀ ẹ wá ń fi pálọ̀ ẹnìkan wé mọ́sálásí àlẹ́bí gbòòrò mọ̀jìnà ọlọ́mọsá ìsọ aṣọ àìmọ̀ká. ibi tí a ṣe ti ń wọlé nú ẹ̀sìn nìyẹn àwa ń pàwé bí àìmọ̀ká ọlọ́run tó dà wá fún àìmọ̀ká. tòkòsí àyè nìyẹn lẹ́yìn àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí gbogbo islam bá fi sìn wá lẹ́sìn tí a ná muhammed sallallahu alayhi wa sallam tí ò bá fi sìn wá lẹ́sìn ẹja jìnà sí gbogbo àdúrà kaná bá yàn fún ọ ní ààwẹ̀ kan wọ́n dá ọ ní sàárà kan wọ́n dá ọ ní ẹ̀dá kan sàárà tẹ́lẹ̀ ń ṣe yìí kí lójú tànà mi fi wò ó sallallahu alayhi wa sallam ìran lójú àtẹ́ni ìyẹn yìí sàárà ti yẹn rú ẹ̀ èèyàn wádìí nìyí. ìrùsà ní kú lọ́pọlọ títí kó máa kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá tí ò bá kó mọ́ lè béèrè tó dàpọ̀ dájú kó oṣù mẹ́sàn-án pé ló fẹ́ràn ọ̀gá ti kọ́ṣẹ́ yóò gbìyànjú pé gbogbo tó bá rọ̀ nù kó ń tó bá wá di bí ẹ̀sìn ó kàn mọ́ wá lé wá sí máa kó àwa tó já sí tó bá ti ṣe hajj tán tí wọ́n bá darí sílé ẹ̀kúlélé ni wọ́n gbà wọlé ọlọ́run já mọ̀ pé kì í ṣiṣẹ́ rí o tọ́lọ̀ wọn bá fi pe léyìí pé kì í ṣiṣẹ́ rí fún àwọn sọ̀hábà yẹn àwọn tọ́lọ̀ wọn bá ń sọ wípé wà sáàbì kúnà àwùwàdúnà mi àlùmùhájìrì na wà ànsọ́ọ̀lì wà lẹ́bí na tábà ìrùn yẹ̀sà kò mọ̀ yẹ kí wọ́n mọ̀ ní ṣe ẹ̀sìn láyé kó ṣe fáwọn àǹsọ̀ yìí ẹnì kan mọ̀ ní bẹ̀rẹ̀ ọlọ́run títí kó bẹ̀rẹ̀ ọlọ́run jù wọ́n lọ ẹnìkan ò mọ̀ ní páyà ọlọ́run títí kó níwà rẹ̀ títí kó nínú rẹ̀ títí kó tó ti wọ́n wájú ọlọ́run the first on the list lẹ́yìn àwọn ànábì lọ́nà àwọn sọ̀hábà tí ó kọ̀ wà lìjẹ́nà tọ́lọ̀ bá fi ń sọ pé tí wọ́n ń ṣe yíye ṣe ṣe ẹni torí pé kò lẹ́rìí inú ìwọ náà tí wọ́n náà bá ń ṣe nínú iṣẹ́ ìjọsìn lásìkò òṣùwà tí ò bá ti lẹ́rìí inú jìnà sí má nífẹ̀ẹ́ tó fún ọ tayọ ìjọsìn tọ́lọ̀ ọba ní òṣèlú ẹ̀sìn wọ́n ní òjíṣẹ́ ọlọ́pà ti bẹ̀ láyé àríṣìlá tó sílá gbogbo àwọn àṣàrò káà sí káàrò páà sí lọ́yìn ànábì sí sí la ilaha illallah sí láhùlá wọ́tẹ̀ ìlàdùlá òun náà ọlọ́run paláṣẹ náà kó náà fúnra rẹ̀ náà òun náà ṣe kò sí ìrànkan nínú ọ̀rọ̀ pé ti ọlọ́run gbogbo lóhùn tó fẹ́ hun nínú ẹ̀sìn tánàbí ò ti ṣèyí tó dáa jù tó lórí jù bá lọ́wọ́ àjọ ọlọ́run ìka ànábì sí nǹka ọmọka ànábì nǹka kò sí òǹkà kátà ànábì rẹkọmẹ́ndì fáwọn mùsùlùmí ọ̀rọ̀ wá débi chelsea ò débi chelsea ó wọ́n lá ń sọ fún kan nínú àwọn mùsùlùmí tí máa ń lọ jáde yẹn pé ẹ̀sìn lẹ́yìn ló sùn lọ́wọ́ kí ni táwọn àbí sọ nípa okùnfà jẹmúlọ́wọ́ yìí okùnfà àbí bẹ́ẹ̀ kọ́ gbàtẹ́ni ṣàlàyé tánúkún tẹ́ni yẹn sọ yẹn fánàbí ò sẹ́nu pẹ̀lú ọ̀lú yíò ó láàmà àmìrò àwọn olófún òkú tó wá jáde wọn sì ní fílẹ̀ ibi táwọn ọ̀gá nìyẹn kẹ́yì pàtàkì àṣọ̀bùlẹ̀ bọ́júlé wà látàkì àṣọ̀bùlẹ̀ hàt bóò ló sì Ododo ẹ̀sìn ní gbèyàn wá jẹ́nà kìí ṣe personality nìkan ló gbèyàn wọ kódà àwọn kèfì lójú ayé àná Muhammad sallallahu alaihi wasallam wọn ò wọn ò ní torí a wá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àtàwọn tó táà fojú gánà ànábì sojú báyìí tá a bá tẹ̀lé tó ń wá nẹ́ẹ̀sì yóò dára lọ lọ́dọ̀ àlùkìyàmà ọlọ́run ó kà wá kún àwọn èèyàn rẹ̀ yóò kà wá kọ́mọ lẹ́yìn rẹ̀ torí pé tó ń wá nẹ́ẹ̀sì á ṣe kò mú làákàyè lọ́wọ́ àfáà mi ló ní máa ṣe bàbá mi ló ní máa ṣe ẹ̀yìn yíwá bí wọ́n ṣe ń ṣe nìyẹn kó tó gbogbo àwọn factors yẹn ó kọ́kọ́ sí dáa wípé ibo Islam gbẹ́sẹ̀ lé lórí iṣẹ́ ìjọsìn yẹn bóun súnà ìnábi gbẹ́sẹ̀ kà oríṣẹ́ ìjọsìn yẹn ẹ̀ kó tó wá wo pé lágbájá ń ṣe vitamin ò sí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sábà gbélé yẹn wọ́n máa ń rò wípé tí wọ́n bá ti ní wọ́n ní ẹnìkan ní ẹ máa sàrò àdúrà kan báyìí o tẹ́nìkan ò bá ti ṣe wọ́n máa rí ẹni rí wípé ọ̀tá ló jẹ́ fẹ́ni tó dín wọ́n ṣe àdúrà yẹn ọ̀rọ̀ mọ́ sí ní àdínì bí mo ti mú làákàyè tó bí mo ti gbọ́n tó kò rán ọgbọ́n yóò máa tẹ̀lé òfin ọlọ́run ni làákàyè yẹn gbọ́dọ̀ máa tẹ̀lé òfin ọlọ́run lẹ́yìn ọlọ́run máa wà láyé lẹ́lẹ́dẹ́kọ̀ ọ̀rọ̀ ìlú jákọ́ ṣùgbọ́n tí ń jẹ́ṣẹ́ eré ilẹ̀ tó bá ọlọ́run ajá sí pé ìpáyà ọlọ́run sí ní bíi à ìpáyà ọlọ́run sí ní ní bíi à

àwọn ìyá wa tí wọ́n ti dàgbà wọ́n ti dógbó kan bàbá wa wọ́n sábà fẹ́ fi àwẹ̀ rẹ̀ Islam sì máa ń yọ̀ǹda wọn tí wọ́n bá dé lágbára ti gbà ẹ á títí fáwọn ìyá wa ní wà wọn à ogójì ọdún sẹ́yìn àádọ́ta ọdún sẹ́yìn etí sẹ́yìn òun ti gbà ẹ bẹ́ẹ̀ ni kéṣe bá ti dàmọ́ ara wa tó lọ́nà mú fi gbẹ̀sẹ̀ sí mọ́ wa ọlọ́run yọ̀ǹda yín tágbára ò ti gbé mọ́ àìlà tó ẹ̀dàkùsọ́ ti ká àìlà ní torípé ogbó gan tẹ́lẹ̀ àrùn náà ni ogbó àsán yìí ká sì tún gbàwẹ̀ nígbà míì rẹ̀ já pé yóò tún dá fún wàhálà lára rẹ̀ já pé ẹnu sí báyìí ẹ̀yìn ẹ̀fàwẹ́ ilẹ̀ tí ò bá ti rọrùn abẹ́ tí ò tí ìdógó tí ò tí ìdàgbà àmúláwọn àsàpàkà tí ń dààmú rẹ̀ yọmọ ìyá wa kọ́lọ̀ kó sàlékún wọn sọ operation fún wọn tí ò tí ìdú bí ọjọ́ bí márùn lọ táwọn èdè àbí ọ̀sẹ̀ kan ìjọ tí wọ́n pé wọ́n rọ̀sùn wọ́n rọ̀sùn wọ́n kí ni tá a gbọ́ nípa oṣù wọn ni wọn ò rí a gbọ́ pé wọ́n rí ẹ̀mí mi kàn wá lọ ń gbà mo dáhùn bẹ́ẹ̀ sàtìlẹ̀ wọn á mọ́ lọ́wọ́ àárọ̀ mi wá lọ bí wípé aláàjì ti ń béèrè pé lóru bí ọwọ́ ìdájú náà pèrè pé sáàdọ́gbọ́n lọ́wọ́ oṣù lẹ́lẹ́ láàbá àgbọ́ o tí mo ní n ò sí anọ́símẹ́ǹtì n ò kéde pé wọ́n lóṣù kó mọ̀ sí wípé ẹni yìí fẹ́ gba àwẹ̀ mo bá ti wá àsímọ́lẹ̀ láàárọ̀ ìyẹ́mọ̀ pé wọ́n sẹ́ discharge lọ síjú ni islamu ọlọ́fẹ̀ẹ́sì ní wá lára o ẹsìn ni o ti sọ gbogbo rẹ̀ wọ́n sì dúpẹ́ lọ́tà àbẹ̀rẹ̀ àwẹ̀ ìjọ kejì ẹ̀mú bá rí ìyàwó wọn ní ẹkú ìtọ́jú àwọn aláàjì o bóò ọlọ́ngbà gbogbo wáyé

tó wáyé pé tó ṣerú ilé wọn tí wọ́n á rí gbà ṣòkòtò ẹ̀rọ sí ìwọ́lẹ̀ wọn ni extremist yes you are extremist ẹni gbogbo ara náà nìyí tó kún òkú bá lè lọ́dọ̀ yìí aṣọ prison fún ara ò tí kò tí ì ṣe òun ń bàwẹ̀ Islam láti bẹ̀rẹ̀ ní parí ẹ̀jẹ̀ ni wallahi ẹ̀jẹ̀ ni tó mọ́ rò pé bó bá ti mìíràn rẹ lára tó lẹ́nu lọ́wọ́ fi yọnu sí ọ nínú ìṣẹ́jọ́sìn láà bó o bá ti tẹ̀lé ìtànẹ́bí náà ṣe nínú ẹ̀sìn sí lọ́lọ́run bó fi yọ́nú sí ọ lẹ́yìn ìgbà tó bá ṣe torí tọ́lọ́run lẹ́yìn ìgbà tó bá ṣe kíni tó ṣe torí tọ́lọ́run wọ́n ní ẹnìkan tó bá kí àsùn bá àtà tó bá ti jókòó láti bẹ̀rẹ̀ tìláwà ìgbà tó bá bí aago kan ọ̀sán yóò parí ojú Kùránì لا سنة في ذلك لا سنة لذلك في الإسلام بشيء kò síbi tá a lè fara ti sínú ẹ̀sìn lórí ilé yìí. Àná Muhammad sallallahu alayhi wa sallam wọlé tí wọ́n sọ Kùránù kalẹ̀ fún. Wọ́n ló jẹ́ àmà òpé wọ́n tó bá parí ojú Kùránù tó bá dé lọ́jọ́ mẹ́ta ó lè gbàgbọ́ yìí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣàlẹ́ bí discourage wa, kó ní ẹ̀rọ tó kó jẹ́ hákúrú tó kó ti kọ́nà òfin ọlọ́run tó, súnà níbi ló jáde kèése ìgbà tó sọ kòránù kalẹ̀ nínú rọmùdọ́nù ló hàn lọ́ọ̀bá lèmà àbí tó jọ lọ́ọ̀bá lójú mo máa fi wákàtí mẹ́fà parí olè kòránù kí ní kí ẹni tí wá sọ ìmọ̀láìkà <laughs> èèyàn náà sì ní ọ súnà <laughs> ìnẹ́bí nìyẹn kó o dá kòránì sí mẹ́ta twenty years bus <laughs> hara fi ká sì máa ẹni tí bá fẹ́ gba ládá mẹ́wàá lórí ẹ̀ yóò dájú kí àti hara fi yẹn tó dúó dá lórí ahá táwọn pé fà ló pè yìí hara ló pè yìí kọ́ ló pè yìí anza ló pè yìí àmọ́ láàárín wákàtí mẹ́fà sí wákàtí méjì yóò mùsùlùmí kí ẹ máa pariwo ìfọ̀ á kí ló fẹ́ pè lọ ọwọ́ ọ̀pọ̀ ẹ̀gá kọ́mọ̀sí kó dúró ìmọ̀ sọ àbí kó mọ fọwọ́ tọ̀ gbogbo àwọn ọ̀kan wọ̀nyí kìí ṣe ìgbà tálà ń ṣe ẹ̀sìn ìmọ̀lá ń ṣe ẹ̀sìn walakin al-birra man ittaqa ọlọ́wà ni waqtu al-buyut min adwabiha ẹ̀yìn tọrọ ìkọ́kọ́ bá wí lákọ̀ọ́kọ́ làwọn sàhábà jọ kìí náà nínú àwọn àṣọ ẹ bá ti parí iṣẹ́ hajj yín tẹ̀ bọ̀ wálé ojú ilé tẹ́ lọ ní iṣẹ́ hajj yín ṣe náà ni ẹ gbà wọlé waqtu al-buyut min abẹ̀wàbíhá ẹnu ọ̀nà ilé ẹ̀nà ìgbà wọlé yíò gẹ́gẹ́ ìsìláàmù farama tí ń já sí pé mú ṣe rẹ̀ ìsìláàmù náà èyí tọ́nà bá rẹ̀kọ́mẹ́dì fún wa níṣẹ́ ìjọsìn èyí tí ànábì sàlàyé fún wa níṣẹ́ ìjọsìn náà ló lóore fún wa kìí ṣe tíyàn kan họ fún wa tó kàn sàgbélẹ̀ rẹ̀ tó kàn họ fún wa tó sàgbélẹ̀ rẹ̀ fún wa yíò kẹ́sì alákàṣe ó lè jásí pé àdúgbò tó wà ó lè láfàá àkàtàwọn èèyàn gbà fún bọ́lọ̀ pé mọ̀ yìí fún mímọ̀ súnà ìmọ̀ ṣìríà ẹjá ṣe kí ní gaba yìí o tó bá rí pé ìmọ̀ bí wọ́n lè lójú àwọn èèyàn yóò fẹ́ má bùkù lọ́wọ́ kí wọ́n bára tẹ̀lé wọn lọ lé ìsákùnlọ̀kù lọ̀kẹ́ ẹ̀ka ẹ̀ sọ̀rọ̀ nípa kámọ̀nyà wọn náà fìlà kan ẹ dákun ṣe akọ̀ọ̀mọ́kànlọ́ ṣe ànábì náà yàn bẹ́ẹ̀ òsìgbọ́dọ̀ ságídí torí kìí sẹ́sì dílé bàbá títí ẹ̀ ìyẹn ságídí níbi ẹ̀sìn ìsìláàmù torí kìí sọ̀rọ̀ fámílì èèyàn ọ̀rọ̀ fámílì èèyàn máa ságídí sí wípé ní òun fámílì wa ilẹ̀ fámílì wa ọgbà ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run lẹ́yìn lẹ́yìn bá tilẹ̀ ṣe níwájú ọlọ́run yóò ni lẹ́sìn thirty five èmi náà mo sì sọ bẹ́ẹ̀ ah, thirty five kan <laughs> ẹ̀ ṣàlàyé lẹ́ẹ̀kan ẹni náfìlà ìbábá yàn ní àfikúnṣepá fi káṣí àlùwàlá ilé rúgbóná ìgbésẹ̀ kí n wò ó gbé ara tèmi sì rèé kò fara mọ́ nǹkan gbóná pé sáà náà nìgbẹ́ tiẹ̀ yẹn náfìlà kan tó fi rúgbóná yàn ó gbọ́dọ̀ ságídí kó wọn wá pé tó fẹ́ ṣe rí bú ni wọ́n fáwọn ẹlẹ́mọ̀ lẹ́nu dẹ́rẹ́gbẹ́gbẹ́ ti bá ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bá mi àwọn tí nǹkan òye ni mo ń sọ̀rọ̀ ẹ̀ kí ló dé tí wọ́n tí wọ́n gbọ́dọ̀ bí ìrọ̀rẹ̀ sí lọ́wọ́ ẹni ọlọ́run èèwọ̀ ni ká bí ìrọ̀rẹ̀ sí lọ́wọ́ ẹni ọlọ́run nígbà tí sọ̀rọ̀ fámìlì rẹ̀ lábí léèrè àárín ọmọ asàlàyé rẹ̀ ṣe fẹ́ yàwó àkọ́kọ́ yàwó kejì yàwó kẹta ṣe lórí mẹ́sàn-án àbèrè yìí lọ́wọ́ yín àbí yìí lábèrè bó lẹ́sẹ̀ láwọn ọmọ kan tí wọ́n jọ yín kó sì rẹ̀ fẹ́ yà wọn sílé kó lọ́rọ́ ṣe rí àbèrè yìí lọ́wọ́ yín àníyàn tẹ́lẹ̀ a máa ń kí tẹ́tẹ́lá ń gbọ́nà míì kì í bó o sílẹ̀ ní rẹ̀ o fẹ́ lágbàríkà ní àwọn ẹlẹ́rọ o wọ́n náà sì lẹ́kọ̀ọ́ béèrè ṣe kì ní lẹ́kọ̀ọ́ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá ń ṣe wáàsí àwọn àpá má béèrè ní béèrè pé mo fẹ́ tapu lámáyé má béèrè ní béèrè pé mo fẹ́ gbé ti lè hàn sí ọgbọ́n ní tẹ́ni yẹn sọ olùrọ̀dọ́gbọ́n kọ́ sínú ìwé kan fi sọdá sí i kẹ́ ẹ̀dàkùn ṣe ẹ̀bá mi wo kan pé tọ́lọ̀ bá ní kiri ilẹ̀ náà pé tó sì bẹ̀rọ ọlọ́pù bá kà àdífì mọ̀rí ìwọ̀n takun tí mo sọ lóòótọ́ yóò yí ọ̀rọ̀ padà ní ọlọ́run sì wá lórí tuntun ẹ̀dá wattaqullaha la'allakum tuflihun ọlọ́run apàdé ayà yìí pẹ̀lú wípé ẹ ọlọ́run ẹ ní ọ̀la wala tuthmiru taqwa illa salah pàtún kí ẹ̀dá orí irese láyé àti lóòjọ́ alkiyama ibi kó bẹ̀rẹ̀ ọlọ́run bá ní ìtọ́nà ń so oríire wa mọ́ tó so ìgbádùn ayé wa mọ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run kò so oore ní ìsẹ̀mí tá a bá ń lò tí ò bá sí wípé é ọlọ́run máa ń wò mí é ọlọ́run máa rí mi a ah, màá tó wá dẹ́rù eléyìí wò àmọ́ ilé kà máa ń kọ́ lẹ́ẹ̀ الإمام عبد الله بن مبارك رضي الله عنه ورحمه الله تعالى wọ́n gbèsè ẹ̀lẹ̀kan jáde wá ní tíra òkútàrù ìmáà wọ́n ní arábìnrin kan láyé àgbà ìmọ̀ta àwọn lárúbáwá ó ṣe ìrìn àjò lọ́nà ìjọwò ẹ̀sìn ìpínlẹ̀ lárúbáwá dẹ́sàtì ni bí bí ìsómọ́ àná sájà sẹ́sí lọrin báyá olómọ̀ wò kò sí kí kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà arákùnrin kan náà ṣe ìrìn àjò lásìkò yìí ìgbà tí wọ́n pàdé ara wọn harry jẹ́ntó rẹwà gbèsù bá rúgbú yẹlẹ́mẹ̀ arákùnrin wípé ọkùnrin ní kò sá lọ́wọ́ ìwọ náà ṣe táwọn máa ń ṣe bàjẹ́ pẹ̀lú rẹ̀ náà lọ pápá àwọn kan nínú àwọn yóò tún wá máa pé sẹkẹtìrì lọ́fíìsì mọ́lákàtà ìmọ̀nù ẹrú lòun oníyàwó ní bàbá ọmọdún tó ti wá ìbọn wà apply fún sẹ́yìn. arákùnrin wa sọ fárábìnrin ní wípé gbogbo táwọn bá fẹ́ ṣe àwọn fìlì láti ṣe èèyàn kan ò rí àwọn ṣé òṣùpá tí ń yò tí ń yò lójú sánmà èyí tó mọ́lẹ̀ èyí tó ló máa rò pé bóyá yóò sì kẹ̀kẹ́ òṣùpá ní ìràwọ̀ níbẹ̀ sánmà kankan wọ́n lè ti yàn so jáwọn ọ̀rọ̀ sí gbogbo wọn ránù táwọn bá ṣe arábìnrin fún ọkùnrin ilé síkà wà sí láńláì fíìmì àṣẹwọ̀ ó ní tó bá ní nìkan wá ìyẹn ni pé ìràwọ̀ nìkan níwò wá pé kò sí nǹkan míì tí ń wò wá náà wà ọba tó wá dára sọ̀rọ̀ arákùnrin balẹ̀ ń sun ẹkún ni lóòótọ́ ni kò sẹ́yìn kankan mọ́ kò sẹ́yìn kẹta sí wa ní àmọ́ náà ọba tó dára wà lórí sẹ́mọ̀ sí kò rí wa ní. hàbí ìkọ́ yàtọ̀ lè kíláàsì wà lè yàtọ̀ yìí fìlẹ̀ ìbàdà òpin bẹ́yàn sí lọ́ọ̀ náà lélẹ́yìn ó lè máa try láti máa rí fòye أنما خلقناكم عبثا wà annakum ilayna la turja'un ọlọ́mọ bí mi léèrè ọ̀gá àdíṣẹ́ ló jẹ́ lọ́fíìsì gbogbo tó bá wù wọn ló lè fi báyìí dá lára àkéṣe yẹn tí bá competition àkéṣe yẹn tí bá rọ̀ negative comment lórí fáìlì yìí kò ní sálárì ẹgbà parí náà nìyẹn promotion ló tẹ lọ́wọ́ parí náà nìyẹn ta ní promotion ورفعناه مكانا عليا tàlẹ̀ tó lè طول الصوم ní rẹ̀gẹ̀rẹ̀ jẹ́ nílẹ̀ قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء فالله هو المعز والمذل أنت يفون يا الله تسمى داس وعبرون يا طلاب <coughs> يواسوجوا أبيكو سجون أوفيس هاي ìwọ uh, uh, you think you are smart uh, okay. ok go go go gbogbo tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ìlú lẹ́nu iṣẹ́ láyé ló kọ sínú fáìlì gbogbo àwọn ọ̀rọ̀ ló pa síbẹ̀ kí ló dé ayẹ́sà ah, ah, lẹ́tà tí mo rí kí ni tó ṣe wọ́n ní mọ́ lọ lẹ́nu ilé náà kò tó wá lẹ́rẹ̀ tàbí sọ́nà hadith kan pé gbogbo ẹni bá gbaṣẹ́ lọ́wọ́ èèyàn ó pààyàn ni àdíkò lálàáfíà rẹ̀ alẹ́kùn gbogbo tó bá gbaṣẹ́ lọ́wọ́ yẹn iṣẹ́ ìjẹun yẹn tó bá gbà lọ́wọ́ yẹn bí pẹ́ tó pààyàn ló wà kàkà ní ilé láwùjọ wa àkákùn nísàfilẹ̀ kó mọ́gbà wà lọ́gà yóò padà lé wọn nísì okun okun lóko kòkó ó padà sínú owó rọmọ orúkú bí wọn náà ṣe kàwé lòun náà ká bó ṣe jẹyà wọn náà jẹ bá ṣe rí káàkiri tó tó kò sí ti ń jẹ bẹ̀rù Ọlọ́run láti gbèsè mi wa ó fún wàhálà gan ó fún dànù in tó yẹ kó ní fún ọ́nà ọ́fíìsì láàrin ìṣẹ́jú kan ó lè ní kó máa wọ́pọ̀ lóṣù mẹ́ta kó sì mọ́ sí ó sì mọ́ rí fáìlì yẹn bẹ́ẹ̀ nínú bẹ́ẹ̀ ó rò pé mi lè kí n túìtì fáìlì yìí ni ẹjọ́ ẹ̀kọ́ túìtì ẹ̀ lọ sí múra nì wọ́n ló kọ́ mọ́ bẹ́ẹ̀ lọ́rùn gbòòrò lábẹ́ kọ́ lórí ìgò ní sùn ọlọ́run ọlọ́gàá lọ sí múra lórí láyọ̀ ìdàbúrò ṣe mọ́jọ ṣe jàǹbá ọkọ̀ rẹ̀ ní mọ́jọ lásìdẹ́ǹtì gbogbo òkúrò ìrántí mọ̀lẹ́bí ṣàdúrà fún ọ̀gá tó lọ ń bá lọ́nà ṣàdúrà fún ẹ̀ tó sì yóò tún ti fáìlì nìyí fáìlì lẹ́wájú ẹ̀ lọ́fíìsì báyìí wọ́n bá tún dé wọ́n bá tún lọ wọ́n àwọn tí wọ́n ṣe hajj báyìí ó tún lẹ́yìn iṣẹ́ hajj lẹ́yìn ọ̀rẹ́ ìtọ́lọ́bọ̀ wá gbàgbọ́ yóò wà ní ẹ̀ gbogbo fẹ́ fi gbogbo sí ní faradà sí ni ẹ̀ fáìlì lẹ́mẹ́rin yìí náà ni màá tìrìtì la ilaha illallah ó fẹ́ bó ṣe ní faradà sí ó ṣe ní sùúrù sí olóṣù mẹ́ta ó ṣe ń parọ́ mọ́ ìwọ́n kó lọ mọ́ra olè sáré lọ hajj ó sì bẹ̀rẹ̀ ọlọ́run ìbájá sí bẹ̀rẹ̀ ọlọ́run bá wà tí yẹn mọ̀ bí ayé tí yẹn wà yẹn èyí ó gbà àwọn queries lóríṣiríṣi lórí ẹ̀lú jáde fìyàmà wọn bá lè yẹn ó lò kù nílò ìyàmà àfihàn ṣàpèjúwe ni kó wá mọ àwọn ọ̀nà kọ̀ọ̀kan tá à ń gbà ń ṣe àwọn tí ń bẹ lẹ́yìn wa láburú tásì máa gbà gbogbo sẹ́ni tó lè di wálé rẹ̀ lọ́dà mọ́tà ìsìnwá nìkan náà tó mọ̀ páyà rẹ̀ láàárín àwọn sáwọn fámílì wa ìyàwó ọmọ mọ̀lẹ́bí lápapọ̀ kí a lè bẹ̀rù rẹ lórí wọn láàárín àwọn àtìjẹ̀mọ́ táà ti ń kírun mọ́ṣáláṣí àwọn ìjẹ̀mọ́ táà jọ ń ṣiṣẹ́ nìkan láwọn èèyàn ìwọ̀ wọn ti gbẹ lọ́rùn wa ìwọ̀ lọ́rùn jáde páyà rẹ lórí wọn lọ́dà ìjọba subhanakallahumma bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك